كونه رد اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ومن عارض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة عاما قال ربي لما أشرتني عاما وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم تنسى ومن يعش عن ذكر الرحمن نقيد له الشيطان فهو له فهو له قرين إخوة الإيمان الإخوة الأحباب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ولما فيدت الحمد لله الحمد لله جماعة إجازة الحمد لله الحمد لله إجازة الحمد لله رب العالمين Bọ́lọ́wọ́ ọba ọba tẹ kó sí lẹ́nu tí ó ń lò sẹ̀mí ayé ẹ̀ lẹ́yìn tó pọ̀ jù láti máa fi rántí ọ̀rọ̀. Ìkọ̀lẹ̀ kọ́ ya ìlú èèyàn, ó sì ya tẹnì kọ̀ọ̀kan wa tá kàlẹ̀ yìí. Láti máa ọlọ́run láti máa sìn. Wọ́n bá ń ríra rẹ̀ lẹ́ni tó ríran afọ́júlẹ̀ tí ọ̀rọ̀. ọba tó wá fi ọ̀nà yìí tá wà yìí hàn wá ó fi mọ̀ wá ọjọ́ ní ojú ọ̀nà tọ́tọ́ ọlọ́wà dúpẹ́ fún ọ ti ní bàbá ẹbí lá ìlànà ìlọ́mà òjò lílọ bàbá lè wù ìwì ọ̀dà àlẹ́bí nígbà bàbá kí lè wù Ìjọba kókó tẹ́ ti kó pé ìwí láàrin àìsànlá ó ti wí láàrin ó lè bá fún àti ẹ̀wọlé ó ti wí. Bàbá ní ìwí tó ní wí. Ọ̀pọ̀lọpọ̀ oṣù lọ́nà wí nígbà àkọ́lá mọ́. Ṣùgbọ́n wọ́n sọ mọ́ náà ní kólé mà ọkọ̀ lórí oníwàlà kọ̀dà àlébù. wà lọ́kọ́ ní àlébùkù bẹ̀ ànàbí náà muhammadin. sọ́kọ̀ wà wà lẹ́yìn wọ́n sẹ́lẹ̀. ní ìbárí yẹn kẹ́yìn ilẹ̀ àdìyẹ́mì ìbàríyà ti dínà. Òun ló lò orí inú gbogbo ẹ̀sìn

Fàfídá bí amúríkà. Ó ní ìlú ọmọ mi gbogbo ọ̀gbà tí mo bá wà láyé. Fàfídá bí amúríkà. Máa wí, máa pàyà gbogbo tọ́lọ̀ bá kan. Fàfídá bí amúríkà máa àlẹ́ ìkà lọ́wọ́ lọ́tọ́. Bíbí kọ́ òní sí ọ, lójú mi, amúrúkà òní sí ọ. Àtẹ́bẹ̀, wà fún ilẹ̀ ìyàfíìlú ilẹ̀ ìkàbí jámù èyí. ó ní ní gbogbo ara mọ́kà yìí kójọ tí aláwọ̀ ó sì ó sùtá tí mo bá ń bẹ láyé sùtá wò lè kàn. ó lè kàn á òwe fọdà fi bẹ́ẹ̀ kò sí sá. tòun ní ló dáadé.

ojú ọmọ náà bọ́bìnrin yóò tọ́ ọ̀nà yìí bólúrò bí yóò rí wà á ń gbàjá atọ́rọ̀ ìgbẹ́ àtọ́là fún atọ́jọ́ ẹ̀dá tọ́lá aléìkàlọ́rẹ̀ àfẹ́ ìrẹ́lúwọ́rá máa hànà mọ̀ṣùtákùn ilẹ̀ àmàfíwákà wà alápọ̀ àbájíkà ìkẹrẹ́ Yẹ́kùnrin kama tẹ́lẹ̀kùnrin òun. Òun náà máa ọmọ mumi bẹ́yìn náà ṣe mọ́ mumi yẹ̀nàmù gama òun náà máa sùn kó lè wọ̀yẹ́ yẹ́mù sí sí ìrànṣẹ́wọ́ kí ìjẹ̀kú òun náà máa mẹ́ta hmm ọmọ kọ ọjà ní ìdá ọjọ́ òjò bẹ́ẹ̀ ẹ̀ta ní ìṣòro ní wọ̀yẹ́ sí ilẹ̀ àtàwáàbí òun náà mọ̀ lọ lẹ́jà ọlọ́ọ̀lá wá gbé ìdíje fún yí àzízù ní alẹ́ ìmá àníṣùn mú ṣe rí náà làwọn náà fi gbàwẹ́ tàbára wọn mẹ́rin bọ́bá ṣe mọ̀lẹ́ ìgbàwọ́ wọn rántí a tọ́wọ́ adé tí ń títa òfin àwẹ̀ fún wa àgbọ̀gbọ̀ gbogbo fi gbé àwùjọ wa torí náà ikú jẹun ìran rẹ̀ kéèké kíni kéé mú mi yóò rọ ọlọ́run kọ́ máa ṣe wá àti àwẹ̀ fún wa níbẹ̀ ní ìjọ tẹ́lẹ̀ ṣùgbọ́n tá fi gbà lẹ́sìn ni pé ẹni tó wá kéde ẹ̀fún àti ọlọ́ni àzíkùn àlẹ́yìn máa ní tún máa ní tún gbogbo tẹ́ẹ̀gbí tẹ́ẹ̀gbí tẹ́ẹ̀gbí tó tóbi ànábìta rántí ní àzíkùn àlẹ́yìn máa ní tún ó tóbi lọ́dọ̀ sí ẹ̀ náà ṣùgbọ́n mo náà ń gbà fún òfin ọlọ́mi àríkùn àlẹ́yìn máa bẹ́ẹ̀ yẹn bá bí wọn tí ó kọ kéwú lẹ́nu ẹni ó bí bọ́ sàlọ̀ ọmọ ọ̀rọ̀ àlè tó bí. èèmọ̀ ọmọ ọmọ bí ìkọ́ ní ìgbéga. bí bàbá wa bí wọ́n ṣe tó láàrin wa yìí àwọn kan ní wọ́n kọ́ wọn ní tọ́lọ́ ń pè lórí fún wa. àwọn kan láti lẹ́gbàá ń ṣẹlẹ̀ àwọn àwọn kan ní wọ́n máa ń ṣiṣẹ́ rẹ̀ lára èèyàn ẹni ọlọ́run tí ó fi àlùbáríkà ṣiṣẹ́ torí kèé sàwọn bá a bá wọ ọdún orí

comprador ọba tí ọkà yíyẹ mọ́ àwọn ẹni ọlọ́run ọkà yíyẹ tó sì kà nípun ẹni ó fẹ́ràn ìmáàmù ìdá àhábàlọ́rọ̀ àbùdá ìtàmàlà ọlọ́run bá ti fẹ́ràn èèyàn ìtọ́lọ̀ wọn máa ń ṣe fún ti ní pé yóò ti gbà tẹ̀ lọ́dọ̀ dáná àrẹ́bì lè rè pé kò rọrùn sí ìgbà ó ní pé lónìí àfihàn pé kò rò bí láàmàlì sọ́ọ̀rẹ̀ àyàkùnmọ̀ gbogbo ohun tí ó sì táàbì máa kọ ládàkùn lọ́wọ́ àti bá bàbá nílò tàfíìrù láàrọ̀ àti ìyá àríwọ̀n kó tó nípa àwọn ìjọpọ̀ yìí ó tó wá kọ́ rí àwọn wọn ló kọ́ tó di nígbà yìí wọ́n لهكن أنت إلى المعجزات لهكن أنت إلى المعجزات Àyẹ̀fẹ́ ń jẹ́ mòjíta ọlọ́run, gbogbo èèyàn kìí jẹ lè máa mú gbogbogbò, gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fi ń jẹ máa mú òtílé, olúkìí jẹ máa mú òtílé. máa mú. Ẹ̀jẹ̀ sílé. Àwọn tó ọ̀dínsà ọlọ́run yẹn ọlọ́run jẹ́kùnlẹ̀ yọ dáa ọlọ́run jẹ́kùnlẹ̀ yọ dáa ọlọ́run jẹ́kùnlẹ̀ yọ dáa adé abayín nípa tó dáa ẹ̀fín bàṣá sátò lọ́wọ́ yìí ká ẹ̀fì gbà wá ọ̀tọ̀ tọ́lọ́ wa sì fún yín lórí pátá ọlọ́run níjọ́ bàjẹ́ bí mo ti ṣe fún bàbá wa ìmọ̀mọ̀ àgbà fún gbogbo ilẹ̀ ìjẹ̀bú bàbá wa lẹ́bí ọlọ́run jẹ́ láti pẹ́ ọba tí ó tẹ̀yìn náà níbi tọ́ lẹ́tà sọ́ọ̀rẹ̀ ọlọ́run pèrò orí gba bàbá wa ìmáàmù ni ọlọ́run bá já gba èrò orí gba àyà ètí máa ń ṣe é fún ni pé yóò fún ní jà ádàlà omi rọ̀ iye tì í ìfìtọ́ nàtàtọ̀ nínú àwọn alábàtì àwọn tọ́lọ̀ kóhun yóò sì fún ní irinṣẹ́ tó dà irinṣẹ́ tó dà irinṣẹ́ tó dà lè jẹ́ bàbá wa ìmáàmù nítorí ọlọ́run pèrò orí gba bàbá bí ọba gba orí gba àyà ó lè fún ní oníjàmbá lẹ́yìn ah ẹ̀yìn àwọn ilé ìjàmá dára tó ti pé láti ẹrú ó lè fún ọlọ́wọ́ sẹ́yìn níbi tó ń dẹ́ta sọ́lẹ̀ à ń nàṣíyà zakaru abájá tó yára ní wà ní zakara àrùn ọkùnrin tí ó sọ àlọ́wọ́ bí bá ń gbàgbé nǹkan bàbá mọ́mú bá gbàgbé nǹkan bàbá náà bí wọ́n máa tó bàbá wà náà àti ìtẹ̀yìn ìtọ́jà sọ́lẹ̀ àlọ́nà sí bí a bá ti rántí pé àátọ́lọ́dọ̀ àwọn orí fún àwọn àdúrẹ́kọ́ bí àbá tẹ́ nílé bàbá náà ní oṣù yá náà bèsè ọ̀dọ̀ sọ́ọ́lẹ̀ àlẹ́ bí ọ̀bá jẹ́ sọ́ọ́lẹ̀ àwọn lè sọ fún àbámọ̀ pé àbámọ̀ mẹ́ta nǹkankan mo gbèsè ọba tó sì bẹ̀ ọlọ́run ní jẹ́ máa padà sí àmì. amina bàbá wa bọ̀dí láti ṣe gbogbo àwọn ìmáàmù mi tẹ́wọ̀n kalẹ̀ ọmọdún wa bínú kí n kà má ká kọ́ wa kí n kà ó gbogbo ẹ̀wọ̀ nígbà mo ti kí bàbá wa imam ọ̀dídà tó ṣe gómìnà rẹ̀ àlàárọ̀ ọlọ́jẹ́ láti pẹ́ àmín ọ̀dídà tó ṣe àdìbà ẹ̀ láti pẹ́ àmín ọ̀dídà tó lè má Abdul Razak alọ́lọ́mọ̀ báyìí mi àmín ọ̀dídà báyìí náà orúkọ mi lórí àwọn ilé ẹni náà fi sórí orúkọ ọdílà tó ṣe abdulrashi allahu arrashi allahu akbar ọmọdé láti pẹ́ iná láti ní àtúlẹ̀ lẹ́yìn náà ọba wa ni máa òkè ajé àbọ̀lọ́ bàbá là wọ́n bá ní ọgbọ́n tàbí jẹ́ ọgbọ́n fẹ́sẹ̀ ọmọ pàdé tàbí bàbá wa láti máa arífowó sí mọ̀kí mọ̀kí bàbá wa alhaj ẹ̀ sọ́lá tání lọ́pọ̀ ọ̀rọ̀ bàbá àlùbákà àwọn àti ọlọ́run jẹ́ kẹ́lẹ́ láti pẹ́. amina. ọba tó ṣe é ní àgbà ẹ̀sìn ó ṣe é ní àgbà ẹ̀sìn. ẹ̀sọ́ wájú kò ó tẹ̀sìn. ọlọ́run ní tẹ̀sẹ̀ tẹ́lẹ̀. ami. ọlọ́run àti tóbi ọlọ́run. ó kí alága wa sí ìwà ìfà. bí ìyẹn bá máa wá àti alága ti wá àti tó lọ. ọlọ́run bá ti wá kí ìtàn. ami. mo wá kí ọmọ ìyá mi ustaz wa habibullah bí bàbá fi pírẹ́sì fún àbùsùn wọ́n láti fún wọ́n lè bá àwọn ọmọ bá tó sùn lówó ẹ̀ amírẹ̀ mọ́làkì habibullah àbánikọ́ndá àbánikọ́ndá àlùbáṣà yìí ọlọ́wọ́ jọ máa pọ̀ ìyá àti tóbi ọlọ́wọ́ èyí tí a bá pàdé bíbà yìí káyé gbogbo ẹ̀yin ọmọ ìyá mi bọ́yá tẹ́ ẹ̀wọ̀n kankan mọ́ mi láà èmi kọ́lọ̀ ẹ̀wọ̀n mọ́ láà àlùfáà àgbáyé kò sí sí jẹ́ àgbọ̀rọ̀ sí bí ọ̀gá jẹ́ àánú ọlọ́run lẹ́yìn náà sàmá àtúnṣe abdulba muhammad àdìnàwó àdìgbòkó àdìgbò àdùnwó gbogbo ẹ pátá bàbá lọ́wọ́ sábà fi dáadáa lẹ́yìn gbogbo ẹ tẹwa ogbe agbawa pé àgbà wa á wọn bí a sì dé gbogbo omi tí ọlọ́run ti àpọ́nlé wu yín ọlọ́run ti tó ọlọ́run yín. yín ọlọ́run jọ kọ́. mo kí wa náà ni ayé ti pọ̀ ìmáàmù wa tí ó ti sábà bí ní èmi náà fi ń kópa èyí tí ẹ̀ ń ṣe láàyè ọmọ ayá mi wàdíjà tó ní ìmáàmù Mas'ud àṣẹ mọ́tà náà kọ́ ní ìgbàgbé àwùjá àwùjá sáà rẹ̀ onírànlọ́ra ni ọmọ kí ó sì èèyàn máa ń àwọn kan ò ní ìdìbò lè tó lè orí ìgbàgbé bẹ́ẹ̀ni ó tẹ́lẹ̀ ìgbò ìgbàgbé náà èyí ó ti gbàgbé tó hmm. mo ti kọ́ rí ṣùgbọ́n ìmọ̀mù wa mọ̀ nígbà tí àjọ wà lé ẹgbẹ́ sí àwọn ẹ̀yà kúmọ̀ lọ ọmọ àlùbáríkà èmi kí mo sọ̀rọ̀ ṣé kàbí bá ti sọ̀rọ̀ ẹ̀ mọ̀ òpin àkùnrin sí pẹ́ ìmọ̀ àwọn àgbà ni wọ́n sọ̀rọ̀ sabe? sàpé ṣé bàbá bá kí tó bẹ̀rẹ̀ fún pé mọ́rọ̀ sùn ti ní ọmọ bẹ́ẹ̀ni ẹ̀ka tó bẹ̀rẹ̀ èmi tí mo wí o bẹ́ẹ̀ni ẹ̀ka wọn gbẹlẹ́gbẹ́. àwa tó fẹ́ fọ́nrán ní kálùbáríkà náà tó máa gbòòrò ọwọ́ àtẹ̀sẹ̀ fún abẹ́rẹ́ ọlọ́run lọ́wọ́ ìṣẹ̀ kí wọ́n tàn ká. ẹjẹ́ bá wọn tó wọ́n tó wá kẹ́kẹ́. àmín náà tóbi ọlọ́run àmín ẹ̀dùnkù ẹ̀rí ohun tí wọ́n mú fi kí wa gbogbo òròyìn tó wà ń bẹ̀ kò séyìí tí ọjọ́ tèmi bẹ̀. ẹ̀yà kúnú lọ. àlùfáà wa àgbà ni wọ́n ni. àlùfáà wa àgbà ló ní gbogbo ẹ̀. láti bẹ̀rẹ̀ dé òpin. ọlọ́ọ̀ nígbà tí màá mú òun wá ti àá parí ẹ̀ níbi kan mọ́ á wò ó ní àkọ́ǹtà bíi nàìjíríà ìlà àdìlà nàìjíríà kà ṣe é kàlámbá ìrọ̀hìn. àfàmùsá tí nàbí lèkì láti láti lá. nàbí ìwú kàṣẹ́ kàlámbá ìrọ̀hìn. lẹ́sẹ̀ nàbí lórúkà ọ̀rọ̀ bí kà ṣe kùnà bá ìrọ̀hìn. àrùn àhìn. ẹ̀yà bá ti dá ń bá rẹ̀ àjẹ́pẹ́ gbogbo òyìnbó kù ó lè lọ ó lè gbà ọmọ ti pé múrọ̀ bí kà àbẹ́kúta dínà àti ìlàsẹ̀ àti àwọn. bí ọ̀gá sì fẹ́ bí èèyàn bá mọ̀ ẹ̀yán tó ìyẹn lè máa ṣe ọlọ́run ṣùgbọ́n fẹ́ kò sí tí èyí jẹ́ kí èèyàn ó gbé ẹni tí èèyàn bá fẹ́ ọmọ tí bàbá ti bẹ́ẹ̀ a sì máa jọ́wọ́ èèyàn tẹ gbogbo nǹkan ẹ wà níbi àdà nígbàgbọ́ sí ọlọ́run ẹ̀sẹ̀ tí èèyàn tẹ̀ lọ́wọ́ fi pé wà àtọ́ ádámù rọ́bà ó bàbá ọlọ́run ádámù ti ọdẹ ó sì di ẹni kí ni ẹni ìparun sáà ó ti gbóòdì tó ti ọlọ́run wá padà sọ pé látara àfẹ́rí ọlọ́run tó mẹ́ṣítà bá ọlọ́run ní ọlọ́run wá ti padà pa ádámù lẹ́ta ẹwọ fẹ́ ó ti ti ọlọ́run ní gbogbo ẹtú wọ àdánù mi rọ́bí gẹ̀lì máa tí ọgọ́ta bà lẹ́yìn. kò sí bíbí òlè tí ò lè fún yàn kò sí bẹ́ẹ̀ ò lè fẹ́gbà. ó ti ti ọlọ́run ọlọ́run ọlọ́run atúwájúwe fún ádámà gbọ́dọ̀ tí ó wí táwọn ọlọ́run òbí dájú. ẹwọ bẹ́ẹ̀ àwọn náà mọ̀ ṣe bẹ́ẹ̀ fún ọmọ adìsọ́kọ́ mọ́ sáà tọ́jọ́ náà pé ọ̀sẹ̀ nínú ọ̀tọ́ ṣùgbọ́n tó bá ti ṣe nǹkan báyìí ọ̀dàlẹ̀ ṣùgbọ́n yá bí rẹ nínú òfẹ́ ìfẹ́ náà ọlọ́run ìjọba jẹ́ àmìnà ó kí gbogbo wa lápapọ̀ láì jẹ́rìí kàkọ́ sí láì jẹ́rìí kàkọ́ sí nínú òfin tí mo fi kí wa òun ni wípé iṣẹ́ ẹ̀sìn tí mẹ́ta lọmọ nìyàn pín sí nínú èrè rẹ̀ mo wá bẹ́ẹ̀ yọ kan sàdúrà fún wa ẹwù bá ti jókòó iṣẹ́ là ń Se yìí iṣẹ́ ẹ̀sìn ṣùgbọ́n mẹ́ta lọmọ ènìyàn máa pín sí lórí iṣẹ́ ẹ̀sìn ẹlòmíì yá mẹ́lú bí kẹsì wòyí jẹ̀rú bí kẹsì ẹlòmíì ó ti sẹ́rẹ̀ pátá tí ó dúdú àdìyámà tí ó rí lè jẹ tó pọ̀ bẹ́ẹ̀ náà. ẹlòmíràn sì máa ń ṣiṣẹ́ yámanu bí kẹsí wọ̀ yóò jẹ́ ìkọ̀lẹ̀. tí ó ṣiṣẹ́ rẹpẹtẹ pọ́pọ̀ ṣùgbọ́n gba wọn bá fún lẹ́sàn kéèké wo. ó ṣèṣe eré ọjọ́ ìjẹ́ ìrírí ọjọ́ ìjẹ́ ìrírí yẹ́mà bìkọ̀lì wẹ̀lú jẹ́rú ìkẹ̀sí ẹlòmí àwọn àtisẹ́ kéèké tó jẹ́ pé gbà wọ́n bá tẹ́lẹ̀ tàn tún ó pẹ́ ẹ̀sán rẹpẹtẹ lọ. alákọ̀ọ́kọ́ ẹ̀kejì kò ní jẹ́ ti pèsè ọwà mẹ́rin Amina. Ẹlẹ́kẹta yẹ ọ̀rọ̀ wo sì fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. Amina. Àkọ́kọ́ ti sẹ́wọ́ lójú, àlè ti sẹ́tọ́ pọ̀ mọ́, àwọn tó ti sẹ́tọ́ pọ̀ sí lọ, wọ́n ti lọ àwọn sọ̀hádà. Àtàwọn tó tẹ̀lé wọn. Àwọn tó ti sẹ́tọ́ pọ̀ tí wọ́n jèrè tó bá a bá wá kiri mélòó mélòó la fẹ́ kà. Kó mọ̀ bọ̀ mọ́lá mọ́lá lòdì àìlákùnlọ́ mínú labẹ́ẹ̀kà bára bá lọ́dọ̀ ọ̀kanú àwọn sàhábà bìlánù alhabash alhabash ẹgbẹ́ ọkùnrin sàpéjúwé àwọn tí ṣe tọ́pọ̀ ní dúdú bí wá ní ó sì má láwọ̀ ìdáwà lọ ọmọ afirka ọkùnrin kí ni sọ̀hábí lónìí

ó ní jìbìrì ìlú wá sọ fún mi wípé rúwà rọ́jù ló bèèrè kò mẹ́tìmáṣì ọ̀rọ̀ àdéhùwàsánà ọkùnrin kan nínú àdúgbà ọ̀rọ̀ alábi mo ní sáré àwọn ni wọ́n ní wúwà bìláàrùn làhábàṣì wúwà bìláàrùn làhábàṣì ọmọ bí bìláàrùn léèrè pé ẹ bìláà kí ló bí eléyìí ṣe bàbá náà yìí sọ pé anàkọ̀rọ̀ tó kún ẹ̀yìn àṣàwọ̀ gbogbo yìí níbi àbàtà ìjẹ́ nàbá ìyẹn bà ní máa bu omi ibẹ̀ ní máa bu fún yín ní máa bu fún yín ọwọ́ ànábì láti gba omi àbàtà ìjẹ́ náà máa ń ṣàrúríkà aláyà ìgbọ́rù àbàtà. bọ́lá bá lè fún yẹn mú òbí òkú bẹ́ẹ̀. òye tó pariwo gan-an bẹ́ẹ̀ bá ti mú. lánàá ní ìmọ̀ tí mo ti débẹ̀ tí mo máa sì òun ni wípé ìhùn sí ẹ̀gbí ká máa mú ọwọ́ bèèrè muslim sọ̀rọ̀ bá wà sí lọ náà náà máa ti mú wà sí rẹ̀ àwọn mùsùlùmí nìyẹn ó ní sí ẹ̀gbí kárí tí bá tán mo tún máa ń sọ fúnra mi pé lìláyì àlẹ́yà rọ̀kàtà lìláyì àlẹ́yà rọ̀kàtà ṣe gbọ́gbọ́lẹ̀ àlẹ́yà àlàbẹ̀yẹ bìmọ́nà òjò ọkọ̀ ọ̀dọ̀ ẹ̀yàn fún ẹ̀ fẹ́mi o nígbà mo ti wà nínú àlùwàlá mo ti jẹ gbèsè ọ̀pá àrùn méjì bọ́lọ́ kò sígbà tí ó jẹ tí ó tí ó wà lẹ́gbẹ̀ẹ́ tí ó tẹ̀ mọ́tótó tí ìrìn kíláka méjì bọ́lọ́ àlẹ́bìnrin tó ń ṣe náà ọlọ́mọ̀ kọ́lọ́ nínú mọ́ àyò ṣípò tàwà bí wọ́n yóò ṣípò ìmúdàpọ̀ sí rí bọ́bá bá ìtìwẹ́rẹ̀ èèyàn ó ti parí iṣẹ́ olóto àwọn tí wọ́n ti tí wọ́n jèrè tọ́pọ̀ nù kó káàkó Hmm. bá a bá tún wò ó àwọn Usman àwọn tí ń tẹ́ rẹpẹtẹ bí a ẹ̀wọ̀n tó ti ń tẹ́ lẹ́dí màdínà tí ó tó ní lọ́pọ̀ àwọn àgbẹ̀tẹ́yà ìjọba wọ́n nígbà àbádọ́tọ́ra

bàbú fún mùsùlùmí alàmàjò mùsùlùmí ọlọ́bẹ̀ yọ àbíkí ìdàgbé torí ẹwà ń pín dáadé pẹ̀lú àbíkí àwọn ọmọ ọmọ ọmọ ọmọ lẹ́ẹ̀kì lẹ́ẹ̀kì mọ́sí ẹwà ní bàbú náà bàbú bọ́ èdè yà wà lọ́sùn àmọ́ ìgbà máa ń lò pọ̀ yóò wù lọ́dà àwọn dé kankankan wọ̀sàkà lára àtàkọ́ pọ̀ síyá yóò wù lọ́dà àwọn náà dé ṣẹ́dàmà ha wọ́n gbà kọ́ lẹ pé ogún èèyàn báyìí ní láyé kọ̀ṣẹ́dàmà ààrà ogún èèyàn láyé wọ̀kọ́lá hádà ọmọ ẹni tí ọ̀tọ̀ kọ́nà gbogbo kan wọ́n wà wọ́n bá àdàbà kan máa yẹ wọ́n tù fún màmá àdàbà kan máa yẹ wọ́n tù nínú bẹ́ẹ̀ alìsàbù mi kèése ẹ̀sìlátù torí wípé ọ̀pá ọ̀kẹ́ni kan ní àṣìbá wọ̀ lọ́rì nínú Al-Qur'an bọ́ọ̀lù ń lè wá táwọn ọmọ òfin kẹkẹrẹ ní títúmọ̀ lòdì ní jẹ́ kẹkẹrẹ dínú ó lè jẹ́ ìtìnáàkú àlàáfíà níjọ́ ni òun ni bàbọ́lọ̀ ń sọ wípé láìkìrọ́ha dínú bẹ̀yẹ ìtìnáàkú àlàáfíà kéèyàn ó ti máa ṣe kẹfẹ̀rí káwá sọ wípé kọ́ wá di mùsùlùmí láìkìrá àfìdí àyí mú kọ́nù àti kùmọ̀lọ́ báyàn nílé ní wípé òyìnlẹ́ di lẹ́kìkìrọ́rá ìdí ayíjẹ́ ìyàn pàṣẹ ẹ̀sìn nínú mẹ́wọ̀ ẹ̀kìlẹ́kù àlàmìlà ilẹ̀ dínà ìgbàmọ́ àlùmùsà àhà ẹ̀sìn ẹ̀sìn nínú. èyí tí mo bá débẹ̀ adéwàká máa yẹ mú sí òun ni pé gbogbo tá bá ń sanwó tiwẹ̀ ọ̀nà àyàn àwọn méjì tí wọ́n ní tí wọ́n ní náà yẹ wọ́n òun lò bí àtòlùkọ́ aláwọ̀lọ́ nítorí orí wípé wọ́n gbà wípé nínà tí wọ́n lè tẹ̀sùwí ẹni tó tún kún wọn tó sì kẹta òun lọ́kọ́ àtìyàwó síyàwó rẹ̀ nítorí pé nínà òfin lè tẹ̀sùwí wù ní nínà olùkọ́ ìtẹ̀kùwímù ni nínà ọkọ ìtẹ̀kùwímù ni àtọ́lọ́bìnrin àrùjẹ́rù ọ̀pọ̀ di ẹ̀wájú ọlọ́run. láyé kí lọ́dún fáwọn àṣírí nílẹ̀ àbẹ̀há nínú òdúró láàyè ọlọ́dún ẹgbẹ́ أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتصلي الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت ọkà gbogbo orígun ìsìláàmù márààrún ọkà mo fẹ́ kaná arákùnrin ní òun ti gbọ́ òun ó lọ máa ní yíyí tó jílẹ̀ ìkọ́ máa lọ bẹ́ẹ̀ ní nǹkan fún rẹ̀ ó ti sáyẹ̀. wà sákọ̀tà àdàhàmẹ́. ìpàkọ́lù lọ rẹ̀. bó ṣe mú pàkọ́lọ́ rẹ̀ ànábì ní káwọn sàábé kí wọ́n nílé ní ẹ̀ẹ́dẹ́bí dé ẹ̀ẹ́dẹ́bí ẹ̀lọ́ bá ọmọ ìyá yìí ọ̀dà lẹ́yìn ọ̀rọ̀ yẹn. ọ̀dà láì rẹ̀ ó ti bá ọmọ ìyá náà kèégbàwé kèégbàkà anábì ní ẹ̀nà ọba ọmọ àyà wọ́n ti bẹ̀rẹ̀ àyà ilẹ̀ làwọn kẹ́sì ń sọ ẹni tí kìrù ń dìkẹ̀bẹ̀ ní ó ti pẹ́ ẹni tó dojú kọ kíkúlẹ̀ tí dojú kọ wọ́n pè é kẹ̀bẹ̀ rí ẹni tí ń gba àwẹ̀ irú àwẹ̀ rẹ̀ tí ń gbà ó pè é kẹ̀bẹ̀ rí àwọn tí kí ní Wọ́n wọ́n ju ẹ̀mí ẹ̀ anábì náà súnmọ́ wa olówó òfìdí ẹ̀ jókòó anábì kó báyìí ilẹ̀ rí wọ́n ní kọ̀dọ̀ fún òbí tọ̀ àlè. ọlọ́run ọkùnrin ó ti kú ọ̀nà yé ó ti gbẹ̀mí. anábì ní jàhìzù jàhìzù pẹ̀lú ọmọ tó bá yẹ ọjà fíìmù sí ìlú ìlú ìlú àwọn ẹ̀kọ́ yóò ta ká anábì ní

ومعه ملائكتان ملائكة méjì wọ́n bẹ pẹ̀lú ẹ̀ wọ́n a méjèèjì ń fún ní sàmàtà méjì máa ní ìjà ẹni kó o lè dájọ́ èèyàn ẹni ó lè dájú dájú tí wọ́n ní kájọ máa pẹ̀lú wa sí àkẹ́rẹ̀ sí ọba mi lẹ́yìn ìgbà tó yóò ó sì ṣe lè lè tọ́lọ́rùn lápá máa sọ lọ́wọ́ àwọn tètè ìgbẹ́ lọ́dọ̀ ọ̀tún yóò bọ̀ wá pàdé. wọ́n mú ní èso èso àdìdánná jẹ látàyé. bàbá rẹ̀ mi ti máa rí ní dáńdà. ó ní mo wá béèrè pé kí lọkùnrin ṣe àwọn tí ó bẹ̀rẹ̀ tọkàtọkà ní ọ̀hún ẹ̀ ẹ̀ ẹ̀ rí mọ́sílẹ̀ mọ́sílẹ̀ ọ̀gbọ̀n àwọn ọ̀rọ̀ inú mi dùn fún ọmọ àbáríkà tó kí fún wa àbáríkà lọ́pọ̀ amínà lọ́jọ́ kó sí àṣeyọrí àmín àti gbogbo ẹ̀kọ́ kan wà láàmì àwọn fi kí mo kẹfẹ́ rí àbínú kẹfẹ́ ní mùnáfíkì wà kò sí mùnáfíkì nínú kẹfẹ́ yìí ibi àti ní mùnáfíkì nínú mùsùlùmí. àjọba kí o náà ní. sẹ́yìn ọba ti rádà mùsùlùmù hàkìkì tí ò ní fi dóko àdá mùnáfíkì ló ń tó o. ọkẹ àbẹ méjì náà dàgbà méjì ẹ̀kẹta ọ̀nà bèbè yìí lọ́wọ́. anábìwọ́n ó ní wọ́n lọ bẹ̀rẹ̀ pé ọkùnrin yìí kí ló ṣe tí bí jẹ ìṣó àjẹ́nà látàyé ó ní wọ́n sọ fún òun wípé arákùnrin yẹn nígbà tí ń bọ̀ gbogbo ohun tó nílò fi ilẹ̀ àtowó àti ìyàwó àtọmọ kọ̀wọ́ ní ìkẹ́kẹ́jẹ́ sí ìjọ́pọ̀ èmi lọ pàdọ́dọ̀ yà òsì padà èyí tó ń tẹ́ nìkọ̀ọ̀kan wò tó bẹ́ẹ̀ tọ́jọ́ pé bọ́ọ̀bì ẹlòmí ilẹ̀ ní mọ́sáájí ó ti kú òun sùn ẹ̀yẹ́ ogún mùsùlùmí ebi lọ́pàá lọ́dọ̀ rẹ̀ ó ní ìtẹ́lòmí wá nínú ìjọ bọ́yá dàbí ìtàbí ọ̀tà ó ní òkúta òun bọ́bọ̀ ọ̀tọ̀ òwò fún mọ́ ìwọ́n mọ̀sùn yóò máa ha lẹ́kàlẹ́ ìdúró èsì alágbàwí yóò máa fọ́n láwọ́ òwò mo sì wà tó òwò lọ́wọ́ ní lẹ́kàlẹ́ lọ́tọ̀ọ́rá àpọ̀ fún òun mọ́

àwọn mọ̀ kó tó wá dọ́dọ̀ wá ẹlọ fún lẹ́tọ̀ mọ́kà kọ́ máa ní ọmọ àti ẹ̀tọ́ àti àtẹ́nà ìsìnkárí lẹ́nà ìdílò tí ó fi fún yàmà lọ́dọ̀ pàdé òṣìṣẹ́ akéde ojú ìdí ẹ̀pẹ̀ ilé òṣìṣẹ́ òfin kí a ẹ̀mọ́ mi ló. àrídá mọ̀ ọ̀bá làwọn fi náà sí àmúta lọ́la. Islam. Islam. táwọn bèèrè ẹni tó jẹ́ mùsùlùmí inú ẹ̀ tó tọ́ tọ́ lọ́pọ̀lọ́ pàdé dáadáa ó tẹ́ ti nínú ọ̀rọ̀ tí bá ń lọ hmm. àwọn àyà tí wọ́n kàálẹ̀ fún wa tí wọ́n kéèyẹ̀ omi ilé máa ṣe déédé múmi kámẹ́dàrà wọn láàmú ọ̀rọ̀ kan ní méjèèjì islam wà iman ìlẹ̀jìtẹ́mà á ìtàràwọ̀ wà ìdà tàràkọ́ ìṣìdàmà méjèèjì wọn àjọ wọn pàdé gbogbo ọgbà ìlẹ̀jìtẹ́mà tẹ́ẹ̀bá níbi tí wọ́n wọ́n èsè kankan náà ìtumọ̀ wọn ọ̀yàtọ̀ ṣùgbọ́n gbogbo bí wọ́n bá ti dákọ̀ọ̀rọ̀ Islam wà ní ìmáà dàrí ìmáàlì ti wọlé iná bá ti sọ̀rọ̀ ìmáà wà ní Islam dàrí Islam ti tẹ́kí ni ó ti wọlé ṣùgbọ́n bí tí a bá ti kó méjèèjì pọ̀ ìlànà àwọn méjèèjì nítumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ olólọ́fin sọ wípé wà kọ́ lẹ́sìn àrọ́pù àmọ́nà àmọ́nà kúlọ́kúlọ́ mìíràn wà láti kúlù àtìlámùnà ọlọ́mọ ẹ̀yẹ́ tó kúlù ní ìmánú bí kúlù bí kún. bàbá ń sọ̀rọ̀ láàrùn sáárá mi ìmánú ọmọ wọn bẹ̀. ẹni tí ó jẹ́ mùsùlùmí kíyí ìdílé tí ó jẹ́ mùsùlùmí pàápàá òun tí jẹ́ bẹ́ẹ̀ kí ni àtẹ̀yọ́ kọ́kọ́ ti bẹ̀ mọ̀ ká máa gbéra wa léèrè pé tẹ́ mùsùlùmí sì lè báyìí wọ́n náà bẹ̀rẹ̀ léèrè òun náà ni ìkìláàtù ní ìbáàdátì lillahi ta'ala wahda ìdíjẹ́ ìsìláàmù ni wípé ẹ̀sìn táwọn sì nínú ẹ̀ a gbọ́dọ̀ fi sọrí nǹkan kan mìíràn jọlọ́ nìkan lọ ẹjẹ́ mú lọ́dọ̀ àwọn àfá àmọ́ òun ní kí mọ́ sọ̀rọ̀ lágbẹ̀rí wá torí ẹ̀yìn ní mọ́jọ́ ẹ̀yìn àfá ní mọ́jọ́ nínú àga tí ń bẹ bẹ́ẹ̀ bá pàgà àfá sí bí mi ẹgbà lọ́mọ kí ó ti ní àkàrà kọmọ lọ́wọ́ ìmọ̀lọ́rùn méjì àyí ẹgbẹ́ pàmọ́ méjì ìjẹ́ mi ń bá ọmọ ẹ̀lẹ́sìn sọ́dọ̀ nìkan lábí sọ́rí nínú ọmọdé àdọ́láwà yìí àyíní ẹ̀sìn sórí ọlọ́run mọ́ àti ní sọ̀báwù nìkọ́dìrì àwọn àbá àgbélé lẹ́wù nìkọ́dìrì kú olóòrùn wọ́n sọ di àárọ̀ nítorí sáàjẹ́ wọ́n ní pàwọn èèyàn lè mọ́ wà dáadáa ní alẹ́ wọ́n mọ́ wọn máa kọ́ ọmọ lè láti kọ́dìrì jẹ́ àwọn ọmọ ọmọ ọmọ lè náírà àwọn ọmọ ọmọ ṣe sọ̀báwù kọ́dìrì tàwọn láti máa lọ ọdún àná. káàsì àpọ̀ mẹ́ẹ̀sí wá fọ́lọ́ nìkan òun là ń pè ní Islam ká má torí ẹlòmíì sí dọlọ́lọ́ èmi àti ẹ̀ka wá wò ó ká gbé láti fi tá a wà lónìí sẹ́ẹ̀sì torí ọlọ́ọ̀lá bí wá àbí torí àníyàn míì ibi ìjẹ́ mùsùlùmí wájú ní tó ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí òun ló jẹ́ pé gbogbo dábàá sí tí ọ̀bá ti lè la owó lọ pàdé ẹ jẹ́ padà bó lọ́wọ́ apá àmọ́ wọn ò fẹ́ ni wàá bọ̀ tó bá kó méjì àwọn òwe tẹ̀lé yìí ọwọ́ ní ti yára ọjà tẹ̀ kọ́mítà kọ́mítà náà kọ́ lórí owó gbogbo tá a bá ti nú ẹ̀sìn yìí àgbọ̀dọ̀ dúdú ẹ̀sẹ̀ nìkankan jọ̀rọ̀ lọ. ìlànà àwọn àlejò olóòmì yẹn wọ́n mọ̀ jẹ́ ẹ̀sẹ̀ àmì láti ìbọ̀rọ̀ mi. èmi ọ̀kẹ́wọ̀ àmì láti ìbọ̀rọ̀ yìí mà ìlànà tẹ̀lé ànàfẹ́ òun. gbogbo ẹni wọ́n ti kọ́kọ́ rẹ̀ kó lójú ọ̀nà ànábì ìbọ̀rọ̀ ojú ọ̀nà rẹ̀ náà nìta. a lè sọ fún apẹ́ ìsìláàmù táwọn wá rí ìlú ẹ̀kiri méjì ni ìsìláàmù wọ ìsìláàmù ha ìsìláàmù áàmù òun lè rí tọ́lọ ní àkúkú ìbùrọ̀ yìí wọ́n sàmọ́ òun lè mùsùlùmí náà ní ọ̀rọ̀ wà fi hà ìsìláàmù tí ó ti ń lébọ̀ látọjú ayé àdébìbọ̀ yìí ìsìláàmù áàmù ìsìláàmù ha òní ìdà dínà ìdà lọ́rin àìsìláàmù ó lè yíta fún àlẹ́lùwà Muhammad. Sallallahu alaihi wa sallam. Ọlọ́run mo bẹ̀rẹ̀ ọba wá gúrí kò lójú ọ̀dà lẹ́lẹ̀ rọ̀ kìyàmà. ìgbà lọ́lọ́wọ́ ọkùnrin àtìlẹ́m mùsùlùmí nù nígbà ọmọ Ibrahim sọ fún Ibrahim wípẹ̀rẹ̀ Ibrahim àtìlẹ́m ọmọ àtàkùnrin dú gbogbo tí bẹ lọ́wọ́ rẹ̀ lẹ̀sẹ̀ pátápátá nínú ọlọ́ kò tún gbọ́dọ̀ ní jẹ́rẹ́jẹ́rẹ́ mọ́ ọ̀gbọ́dọ̀ sàlámù àti márùn kó ní ó tún máa kí márùn yìí rẹ̀ èyí rí at least sàlámàwò Bọ́dù ẹ̀rẹ̀ tó tá ní ọba tó dá ọ. Bátìlì àtìlì ju apá àtẹsẹ̀ rẹ̀ rẹ̀ tó ní ọlọ́run pẹ̀lú I fún mi. Bọ́lá àtìlì tó lè rọ́bìlà á. ọgbọ̀ sáàjọra lè fọ́lọ́ bíra rẹ̀ ìlàjò kò sáàmùra wa sáàjò lọ́sẹ̀ ẹgbẹ́ ọmọ tó òjìlò ọmọ tó ọjà lóhun ọmọ inú tó tí ń wẹ̀ ọmọ tó àwọn tọ́lá lọ kọ́kọ́ sí àárọ̀ ọmọ yàrá tó ní tẹ́lifọ̀ lè wọ́n tí lẹ́yìn ẹgbẹ́ ìsìláàmù lẹ́yìn ẹgbẹ́ ìsìláàmù ayé ìrí mọ́sẹ̀ ẹgbẹ́ méjì ẹgbẹ́ òbíọ́ pẹ̀lú pẹ̀lú tẹ́sí yìí táà lè pè ọ́ ní mùsùlùmí tòótọ́ mùsùlùmí gidi ìgbẹ̀rẹ̀ lẹ́rẹ̀ ó ẹni tó ṣe ní sáré èyí tó kù bí ẹ̀ káàtó tó bá ń ta ló mú wá sórí bẹ̀ lọ́dọ̀ pàápàá mùsùlùmí yóò bá àwọn alájọ́kọ̀ yìí dáadáa làá máa ń fi kù sọ́dọ̀ ara wa tí kejì bá ń ṣẹlẹ̀ yóò bá dá mọ́ yẹn abẹ́bẹ́jẹ́ mùsùlùmí nínú tó sí ìdáhùn tó sí ọ́ bóyá oṣòwò òkú díẹ̀ káàtó tó ọ̀dà fún ẹnìkan tẹ́ ẹjọ́ tí sọ́ọ̀bù pọ̀ bóyá ní sísọ̀bù ẹ̀ ti sọ́ọ̀bù mi gbogbo mi ń tà á sí mi tí n fi tà ó ti fojú ẹ̀ wọ ètò mùsùlùmí mi bóyá mo lọ́wọ́ ń gbà lọ́wọ́ rẹ tó ọ̀dà mọ́rùn mú ẹ ó ti rí rí mo ti rí náà lọ ẹ ṣe mùsùlùmí kiri gbogbo nǹkan omi mùsùlùmí yóò bá ilẹ̀ adámọ́yàn nígbà láwọn ọ̀dá adájú bí wípé bẹ́ẹ̀yàn bá ń jẹun tẹ́nìkan tó pọ̀ wájú ẹ̀ tí ń wò ó tọ́wọ́ fẹ́ mọ̀kèlè ẹnu tọ́mọ́ yóò kò gbé ẹ̀rọ tàbọ̀ àwọn ọlọ́jọ́ bá ní ọ̀sẹ̀ tí ẹ wí gbogbo nǹkan adámọ́yàn tí ọ̀bá ti dà nítorí pàìsẹ́ mùsùlùmí kí ni ó pè ojú ẹ̀ ló ṣe kí ni ojú ẹ̀ ló ṣàbọ̀ ojú ẹ̀ fún jẹ obìnrin tó ti bọ́ yẹn ọlọ́run lójú ọbọ̀ wọ́n máa ń tẹ̀síkútù mi wọ̀rọ̀ kọ́tì. èmi náà yà á nítorí kọ́ páàkì ìdánwò ọ̀rọ̀ ní tó dákọ̀ ọ̀rọ̀ mẹ́ láàbọ̀ tààtì mọ̀. omi ń yé ní àtẹ̀yìn wípé ní gbogbo ọgbà agbọ́dọ̀ máa ń yẹra wọ́wọ́ lágbọ́n ní àkídà tẹ́mùmùmí tẹ́mùsùlùmí sílẹ̀ kápọ̀ mẹ́ a máa yẹra wọ́wọ́ ẹlẹ́kẹ̀ẹ́jì yẹn hal ana muslimu fi ìbàdàn àtúnkùsù mi tí mo fi ń sin lọ́hùn tí mo sì ń jẹ́ mùsùlùmí bí mo ti ṣe ọjẹ́rẹ̀ wò lórí bó ṣe kí o tẹ́lẹ̀ ẹ̀yẹ mọ́rọ̀ tó bí o kí tẹ́bẹ̀ ló kí àkànnù ayàtì ìtafẹ́tú ọjẹ́rẹ̀ àrẹwò lórí bó ṣe ń gbàwẹ̀ ẹnu ní ìfẹ́ máa ń ma ọ̀sán jùlọ ọ̀sọ̀rọ̀ yóò fi fìyà jẹ́rẹ́ ní ọ̀nà tí yóò fi ẹja mọ́ àwọn ẹ̀ta wà mẹ́ ẹlòmí àgọ́ mẹ́ta òun yóò ti jẹta ní ó jẹta rìn látàgọ́ mẹ́ta ẹ̀sẹ̀ orí bẹ́ẹ̀ ó lè máa jẹ́ lọ lásìkò yìí gan tí aago bíi márùn-ún ó fi kùsẹ́jú bíi márùn-ún mẹ́wàá lásìkò yìí má jẹ́ ta ni ẹ̀rọ bẹ́ẹ̀ yẹn bá wá jẹ́ tọ́jẹ́ látàgbọ́ mẹ́ta ìyà méjì yóò fi jẹ́ ìyà alákọ̀ọ́kọ́ ni pé àkókò tí è gbà wẹ̀ yóò pọ̀ ju tàwọn yòókù lọ owó ètò súnmọ́ ní kíwẹ̀ ni bẹ́ẹ̀ ọmọ lè kí àtùbájẹ̀ wọn kò ní lè kí àkùbá tàà lè kí jàmá lórí yóò oúnjẹ o ti jẹ́ ń pọ̀ o ti mú mí pọ̀ o gbọ́dọ̀ sùn pọ̀ ọmọ tẹ̀lera wọn ni ẹni tẹ́ jẹ́ ń pọ̀ ọmọ mú mí pọ̀ èyí ti mú mí pọ̀ ọmọ sùn pọ̀ òun làwọn àbẹ́ ìsìn onítẹ́bíyà ní ẹbí máa kọ́ wa wípé tó ọba nílà rẹ pé ilé ìdílóhùn sì bá dà wọ́n lápapọ̀ ojú oṣù ní méjì ẹ̀yìn rẹ̀ wù sẹ́yìn rẹ̀ sọ mọ́lọ́ sẹ́yìn ọ̀bá ti sọ mọ́lọ́ àti ìdílé lóòrùn jọ́sìn fọ́lọ́ wọ́n ní tún wọ agbègbè tó ń gbé wọ́n àwọn sáà ní ẹlòmíì gàgàrà ló fún fọ́tò kan fún olúlé rẹ̀ fọ́tò ẹran léda two thousand and eleven ọwọ́ àmbẹ̀ ní two thousand and twelve ní àwọn àmbẹ̀ two thousand and thirteen ní àwọn àmbẹ̀ òun àtàwọn òbí owúrẹ́ àtòwú àtò jẹ́jẹ́ ti súnmọ́ ní ìlànà tó ń gbé àwọn olówó lè fi ó lè fi ó lè fi láyé lókùnrin màláàrí kátó báyìí fi ìkẹ́lẹ́mọ́ àwòrán ẹgbẹ́ ìjà náà ni táàbù bá wọn lẹ́yìn wọn sọ́ọ̀rọ̀ màbá àti bẹ́ẹ̀ tù kílọ̀mẹ́tù ànábì ní màlẹ́kọ̀ ó kẹ́ òní wọnú ilé kan gbogbo onú ilé tá a bá ti rí ajá tàbá wò rà màlẹ́kọ̀ ó kẹ́ àwọn ẹ̀ àdínsì ni ọ̀ọ̀lẹ̀ ọ̀ọ̀lẹ̀ tún àti tá a bá ń dáwà ànábì kọjá ẹni fún òsì ní dá kọjá ọmọ lọ gbẹ́sẹ̀ tún dáná ọmọ gbé kalẹ̀ dáná lọ tó gbé ọmọ ẹ̀sẹ̀ bẹ̀rù tọ́wọ́ ti dáwà ànábì tó lówó tóbi jùlọ àwọn abẹ́ dá kọjá ọdúnkú òní rí mọ́tẹ̀ wọ́ra rẹ̀ nù tó bí ṣe ìbáàdà tó bí ṣe sí ẹlẹ́kẹta ọmọ mi rẹ̀ lérè wípé njem mi nje sì ń jẹ́ mùsùlùmí gidi sí àlá wọ́ra rẹ̀ nù wà nínú tá gidi mi.

àwọn omi sì gbà pé ìwà ilẹ̀ sùn wíwà bíbá ti dá sí ìgbàgbẹ́ ní kéjì jẹ́ ọlọ́wọ́ ọgbà ní òsì òwò náà gbà ṣùgbọ́n tó tí mùsùlùmí ti fi mà ní pé ẹ̀sìn ni wà ìwà ẹ̀sìn méjèèjì ọgbọ́dọ̀ má pè lọ́pẹ̀ jẹ́ fún ọlágbèjúwe tó fi mà fọ́dọ̀ nínú àtẹ̀yìn lè takora òun ní pé márùn-ún olùkọ́ òpẹ́ ìsìlá àbí ẹ̀kọ́ oníjẹ̀lú wọ́n lọ wo márùn-ún sọ̀kan bẹ̀ tọ́lọ́run ló wọ́n gbà lọ́wọ́ rẹ lẹ́ẹ̀jẹ̀ kó omi wà kò sí nínú òpó ìsìlá mọ́ra rẹ̀ kò sí kankan bẹ̀ tí mùsùlùmí kí ní tí ọ̀gbọ́dọ̀ mọ́tò wà mú láti mú ìmọ̀ àlejò ni wọ́n lọ́ọ̀ lẹ́yìn mú mi. Àlẹ́ ìlú ọlọ́run ewúrẹ́ ó dúró sí ìgbàgbọ́. Wọ́n wọ́ ilẹ̀ yóò mì. Omi lẹ́ẹ̀mẹ́ta, fẹ́ẹ́ náà sí ìgbàgbọ́. A máa wọ pé àbí ń pa kó sí òkúta. Àbí orí kẹlẹ̀ fún kẹmí lẹ́yìn ọlọ́run tí àlọ́run wí. Ó ní gbogbo ẹ tó jẹ́ pé láàyò mìíràn jà rúkú báwa nípa òun. Gbogbo ẹ tó wà lóko rẹ̀ ò lè fàyà balẹ̀ sí ọwọ́ ẹ̀ aládùúgbò rẹ̀ kò lè fàyà balẹ̀ sí ọwọ́ rẹ̀ ànábì lóò dìgbà wọ́yẹ̀ ní rí mùsùlùm àwọn alájókòó yìí fún bàbá jẹ́ ẹni tó lọ́ sọ̀rọ̀ sáàpá àlámọ́ nínú. ó ti kírun ó tí ìdílé muslim tí wọ́n ọ̀bá jẹ́ ọ̀sọ́ ẹ̀ èyí mùsùlùmí kiri àkọ́kọ́ lò ẹlẹ́kẹ̀ẹ́jì olùrú ọlọ́ni akìlì sọ́lá ilé ànábì sọ fún wọn pé wọ́n máa ẹ̀kẹta orí àsìkò àsìkà ọlọ́ọ̀ni ni ànábì kúrú ní àwọn àmì tọ́dápà ìrí ànábì lọ gbà ń owó wọn wọ́n máa jẹ́ pàtà tó tọ́ nínú ọ̀dínú ó fi kọ̀ wọ́n nù wọ́n ìkàkànnà lóde mi nínú èdè tí a. wọ́n ti ń bára wọn nínú èdè wa tí ìṣèlè lárúbáwá ẹ má sọ fún ọgbà òdúdúbì ní pé èdè lárúbáwá lédè rẹ inú mi lò sí ọmọ ìyá mi àpá mi sọ́dọ̀ àlejòkó. bẹ́ẹ̀ni agbádùn agbára wọn púpọ̀ lọ́wọ́ lè múra dáadáa. inú mi lò pé ọmọ máa lọ lé. lóga èdè lẹ́sàbí láwù. لكن باللسان من نطق باللسان قومي هو منه أفعلوه أفعلوه أفعلوه ẹgbẹ́ àwọn ọmọ èdè kìí sáwọ̀ sísọ ni gbogbo ẹ̀ lábọ́ bá ti lè sọ èdè àwọn èèyàn kan òun ẹ̀ dára ó ti dára ń bá lábọ́ ti lè sọ èdè àwọn èèyàn kan tọ́ọ̀tọ́ tẹ́ ń gbọ́ tí wọ́n náà gbọ́ kí ẹ fàwúwá ní ìhùn wọ́n tàá lè máa kórìíra bàbá àlọ́dọ́ bàjẹ́ wọ́n bàjẹ́ pọ̀ àtẹ́lẹ̀kọ́ bàbá wọn pé yọ́ màgbogbo sí fáìsọ wa wọ́n bàjẹ́ àwọn fáìsọ wọ́n lè sọ wípé bó tún lọ gbọ́ lárúbáwọ́ tó látàzẹ́lù lọ́rùtùmà wọ́n bá mi lárúbáwọ́ lọ́rùtùmà ìjẹ́ ìjẹ́ elédèké ni òdúpọ̀ lórí ahẹ́ ọmọ tó nà gbọ́gbọ́lọ́gbọ́ bàjẹ́ náà ni bàjẹ́ náà ni تطهرهم وتزكيهم بها àti tẹ́kíyà alẹ́fẹ́ máa tún mọ́tì àtúnfúnra àtẹ̀tìyẹ́rù mínàlẹ̀ àgbà wẹ̀lmáà wọ̀tẹ́kíyà mínàlẹ̀ àkàlákì rọ̀rìlà olùtẹ́kíyà ẹ̀yà fún ọ̀nà tọ́lọ́mù wọn bá wẹ́ ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ fọ́pọ̀ ju ìtìnáàbù lọ ìdáàbò lọ́gbà ní àgbà torí àìjáàbò áwòlà nílẹ̀ lọ́dọ̀ àwọn ilé ẹgbọ́n bí lọ́wọ́ àwọn ọmọ kí ó pọ̀ lẹ́lẹ̀ àwọn àfáà nílẹ̀ tí wà nílẹ̀ wọ́n lọ́lẹ̀ àlẹ́yìn ọlọ́run ní ẹkún sàká kọ́ ọlọ́dún fọ̀ wọ́n mọ́ kúrò níbi ìwà mú ó mẹ́rẹ̀ pé sáà ní káfí sàká sí òun ni láti fi tó kí ni ṣe ìwà wá sí tí ọba ti dá ọba nǹkan gbogbo owó ta kó fẹ́ wá máa mú ní díẹ̀ dé ẹ̀kẹ́rẹ́ abẹ́kẹta ọ̀sẹ̀rẹ́rùn okùn ààwẹ̀ alẹ́bí ní mọ́lámi yẹ́dà àkáwọ́dà zoo gbogbo ẹni tí ọ̀bá lè fi ọ̀rọ̀ sílẹ̀ wàlà tún lè fi wà lè fi ilẹ̀ nú wàlẹ́ ìsàlẹ̀ من أن يدفع طعامه وشرابه صلى الله عليه وسلم náà bá tilẹ̀ tó wà rúrú lẹ̀ wọ́n ní ọba ọkùnkà ọmọ jẹun máa jẹun lọ ọ̀pọ̀ ọba ẹ̀rẹ́ rí mọ́sílẹ̀ lọ́bọ̀ ọkùnkà jẹun lẹ́yìn fún àkókò mọ́ mi sí ọlọ́lọ́ mi òun ò ní tó ń wọ́pà wẹ́ ńlọ́sọ nínú àwẹ̀ ọdún ọ̀sàkútọ́ ọlọ́lọ́wọ́ ò ní tó wọ́pà wẹ́ ẹ̀ká wọn alhaju ọlọ́run lára akẹ́yìn ọkọ̀ wọn dà láàájì ẹgbẹ́ ti bọ́ aṣíwò màlúmà ọlọ́run ti dá àmà ṣe ṣàwá ìgbà lòmìnira ẹgbẹ́ gbogbo bàlá máa ń tẹ́ ọlọ́run pàápàá bí ìnàlá ọwọ́ ni ẹ wá gbọ́ ẹni bá fẹ́ sáájú inú yóò pẹ̀lú àtìlẹ́yìn tó ti sọ wá sí wàhálà ó ní máa ń gbọ́ táàbà gbájì sọ̀rọ̀ ọ̀sẹ̀ lọ́wọ́ rọ́pọ̀ kò sí lọ́wọ́ àbọ̀wọ́ gbéyàwó yàwó lẹ́ẹ̀kẹ́ tó tẹ́ wà láàbùsùn náà gbogbo wa kò kí lọ́dọ̀ ọlọ́run láti ọkọ̀ ó kù bí sábàkà ìlú náà ó ti kó dé. àtẹ̀yìn bí sábàkà ìlú náà ti kó wá sí. ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ayé kò fún kan torí ẹ̀ sí rí muslim torí sí rí muslim bá bẹ ní ìyà tí ń jẹ wọ́n lè sílẹ̀ ní òkàlẹ̀ kámẹ́ kẹ́lì kọ́ wà ní ìjọba kọ́ máa sọ fún akọ́jẹ́ mùsùlùmí kọ́ sọ fún abí òṣòwò ta kí ló fi padà wálé bọ́ọ̀bọ́ kí ló ṣe bẹ́ẹ̀ ṣe bí òṣòwò bẹ̀rẹ̀ ló mọ̀ ń bá tó ọ̀jẹ́ kó tó kó mẹ́rin àwọn ẹ̀wọ̀n fà á lé náà nípa pàápàá torí sáárọ̀ tá a tí ó ṣe ó rí ní tẹ́lẹ̀ sínú ẹ ti ń pe democracy ní ìjọba àwarawa táwọn èèyàn tẹ́ ọwọ́ wọn yàn àyíkọ̀ bá jẹ́ pé lọ́pọ̀ omi sọ́dọ̀ ọ̀rọ̀ kan pé democracy kò sí láyé kí wọ́n kò sí democracy láyé hmm. tí democracy ọba wà ìwọ ò ní gba five thousand lọ́wọ́ olóṣèlú kó o tó dìbò kó fi five thousand ra ìpinnu ẹ kó o tẹ́mi kú ọ̀rọ̀ fi tó o wípé ibẹ̀ làǹfààní ó ti wà fáwùjọ kó o wá torí five thousand kó o lọ dìbò fẹ́ni tí èyí ṣèpinnu ẹ tẹ́jọba wàrà wa lọ kò sí dẹ̀mọ́kírẹ́sì láyé wọ́n kàn wọ́n wọ́n ń pe rọ́pàá tó múlẹ̀ náà àti ìdí mùsùlùmí ó tí wọ́n náà bá ti ń gbowó tó fífi o èdè rí mùsùlùmí tọ́wọ́ àwọn ọmọ ṣúṣẹ́ nàìjíríà pẹ̀lú ọba tí kò fún ọmọ ẹ̀dáhùn àbíkọ́ máa sáwọn èyí tó wá gbà kọ́ èyí tó gbà kọ́ ó sì ná wọ́n ìtumọ̀ bá ti tó kọ́ lọ ó sì ní mùsùlùmí ní wọ́n mọ̀ mọ́ láti tẹ́ kàfẹ́ bọ́ọ̀dà méjì ọ̀nà wọ́n fẹ́ lọ fẹ́ fẹ́ lọ pàdé ẹnìkan náà àwọn olóṣèlú yẹn lọ́sọ̀gbọ́ dèrèdè àyílà làwa lápò la àwọn abá wọn sí wọ́n gbúlẹ̀ pọ̀ tó òun ti pa wọ́n gbogbo mùsùlùmí ẹni kẹ́kọ̀ọ́ wọn ọ̀rẹ́ ti pé ìjọsìn ó tó sẹ́yìn mùsùlùmí wọn ọ̀sọ̀ pé ká lọ sáyé ṣùgbọ́n gbogbo ẹni tó bàtẹ pátá ọgbọ́dọ̀ bàtà lẹ́yìn ọ̀gbọ́dọ̀ fi borí ìsìláàmù ẹ́ àgbọ́dọ̀ wọlé gómìnà kan tó pẹ̀lú amúsùlùmí tó gbọ́kọ̀ ìsìláàmù lérí ẹmọ mọ́sànfẹ́ mùsùlùmí gómìnà tí mo ti wá ọrụ tí sọ̀dọ̀ ààrẹ kẹ́mà tọ́rọ àwọn ilé àfáà náà ọ̀lá ìyẹn bí bí sọ́bù ọ̀lá ìyẹn kúrò àkọ́kọ́ wá nílẹ̀ lórí mùsùlùmí jíjí mọ́rọ̀ ilé akọ́lé gbogbo nǹkan la fún lápúra wọ́n bẹ̀ àkọ́lọ́ láyé ìlú ní wàbẹ̀ fún mi pásáró mátàbẹ̀lú ìdánirú kìnnìkan sí sísọ́ gbogbo ẹ̀rọ tọ́lọ́jà kò sí tọ́lọ́pẹ̀ mùsùlùmí ọ̀dá láyé ìlú ilé táwọn ọmọ rẹ̀ ó ti mọ̀ wípé láwọn ní báyìí náà yẹ ibi tí láti fi máa kírun yẹn tó ní tó nínú pálẹ̀ táwọn ọmọ òun jẹ́ mọ́ ní àìyọ ọlọ́run ìpẹ́ ẹ̀mọ́ ní kẹrẹ̀sẹ̀ láwọn yọ ibi tí mọ́mì ti máa ṣàdúrà yẹn tó ní gbogbo máa àwọn ọmọ lọ́rọ̀ kí ọ̀nà ìyá ayé wọn làwọn ọmọ làwọn oníṣẹ́ àwọn ọmọ wà lábínú náà jọba ti láyé sí ìlera àwọn ọmọ ìgbé àmọ́ ọmọ ẹ̀sìn wa àti kápọ̀ nínú ìrọ̀lọ́ wípé bàbá lè bàjẹ́ ó ti wọ́n kásàlàyé kí wọ́n mọ̀ wá kálọ́kọ̀ àwọn àní wọ́n láàrín ìlú náà yàgbọ́ Amẹ́ríkà òun náà lọ ọwọ́ àkùkù ó ṣe sọ̀rọ̀ ẹ̀ ìwájú ọlọ́run wà náà sí ìlú náà mo tó kọ́ ń tọ́ka ń gbọ́rọ̀ yìí kó lè mọ̀ pẹ́ ẹ̀sìn gẹ́gọ́ ọ̀bá lè ti

ọmọ tọ́wọ́ tó kò sí ìwà mọ̀ mi lórí ó rẹ̀ tó ikú mi èmi náà ń wò ó alùpùpù abẹ́rẹ́ ẹ̀gbọ́n tí ó ní onímọ̀ tó sọ ọ̀pọ̀ onímọ̀ oníṣòrí tí wí yẹn àti ìdìbò ó sọ kéwù ni tó ní tọ̀ nítorí torí tẹ̀sí ni ó lò lẹ̀ kẹ́ àti ìdìbò ní ilé ọ̀kàmánì kí mùsùlùmí ó tètè múra ní tọ́ bá fẹ́ jẹ́ mùsùlùmí níbi anábìíní ayé ọlọ́run ò ní parẹ́ bí gbogbo ọgbà tí bá ti rí máa ń yàkúrú láìláha ìlọ́lọ́ wọ́n máa ń tún pọ̀pù lórí ilẹ̀ ayé ẹni tó rí láìláha ìlọ́lọ́ níjọ́ tó bá payé rẹ̀ kò ní sábù lórí ilẹ̀ ayé máa ń ká lọ fi kọ́sì yìí mi kọ́ọ̀lù àbátí mi lè fún mi ayé àparẹ́ lórí ẹni tí ìtọ́mọ bí ẹyọ náà gún gbà nínú gbàgbọ́ tó pẹ́kù sórí ẹ̀mí ọlọ́run ó tó sáyé kù. ìtọ́lá wá kù níjọ ọlọ́run bá fẹ́ payé rẹ yóò ràn atẹ́kùn kan wá pé kọ́ wá kó gbogbo wọn lẹ̀. káyé ìjọba bá parẹ́ lórí ìgbàgbọ́ ọlọ́run tí wọ́n kú tẹ̀sẹ̀ tí wọ́n wò tí bàbá yẹn sọ̀rọ̀ tí wọ́n wò tó fi múra kọ́ jẹ́ mùsùlùmí gidi tó ọmọdé tó parẹ́ lókun tẹ túmọ̀ àmà lùtúmọ̀ kábà kábà ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan sá ọ̀jẹ̀ ń lé ẹsẹ̀ ń lé ewu òkú ní alápọ̀ mọ́tí ilé ẹ̀sìn mo ti pọ́ mọ́lá òkú. àyè ìtúlẹ̀ yá mi dánú mi fi dálé ya wọ́n mú dọ̀tọ̀rọ̀ fi yá mọ́tí òru àná wáyé lẹ́nu òṣèlú ọ̀pọ̀lẹ́ àti ìlànà. wọ́n ń yòókù máa ọlọ́run lé ọlọ́run lé mùsùlùmí wà wọn náà káwá dá wọn lága. ọlọ́run yá rí. ọlọ́run yá rí láti pẹ́. amina. ẹ̀ ń dà fún yìí tí wà lórí ìtàdúrà fún agbóhùn tó ń tó lọ àwọn àgbàlagbà dáadáa ọ̀nà wọn kálukú wa ẹjẹ́ gbìyànjú kárípa jẹ́ mùsùlùmí الذين هم في صلاتهم خاشعون ẹni ọkọ kọ wí àjẹmẹ olóko wí kó ló ń padà fúláhà àdìpọ́n nítorí ọlọ́run tó parí ẹ̀ ọlọ́run wá ní kájìjánà owó rẹ̀ wọ àjẹmẹ owó rẹ̀ àjẹmẹ náà wọ́n wọ rẹ̀ pé àà kí ló fẹ́ fi ní dámbíà tó fi dámi lọ́la tó bá ìrànwọ́ ọ̀pọ̀lọpẹ́ wọ́n bẹ̀ ọlọ́run láwọn ẹrú mi kẹsẹ̀ jẹ́ rí mùsùlùmí. Nípasẹ̀ Fúlàní àwọn ni mo máa ń ṣe tí wọ́n fi ọ́ ṣe gbàdùn. À àjẹ́nà wa wò wípé bẹ́ẹ̀ yẹn bá máa lè jẹ́ mùsùlùmí gidi o kọ́dẹ̀ àfúlàní. Kọ́dẹ̀ àfúlàní mo mi lò Ọmọ ìdílé ọlọ́mọ sàlá ẹ̀jẹ̀ ká dé. Ṣé àwọn máa ta ní ìsìlámì. àbá àwọn ọkọ̀ gbogbo ẹ̀ ní àwa tọ́lọ̀ sí ní mùsùlùmí. fíjì lè má dídè kan má dídò kan. ògo sẹ́ni kọ̀ọ̀kan wọ́n rí oṣù bí a ti lè rí ibi ẹ̀sìn lò. ìní ìsìlámù ògidì.